Drill 8. Reply same or different. Ẹran sílè mẹ́fà. Bàtà dúdú tó wọ̀. Different. Bàtà dúdú tó wọ̀. Ẹ̀wù pípọ́n méjì. Same. Kò ní fẹ́ ra púpọ̀. Tí ó rọ́mọ tó mọ̀. Different wọ́n lọ sí èkìtì agba mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. different. a mu omi tútù wọ́n ra epo púpọ̀. different. wọ́n lọ rí ìgbẹ̀tì wọ́n dé sí èkìtì. different inú mi dùn púpọ̀ ọtí òjò korò. different. ajá mi rìn lọ́nà inú mi dùn púpọ̀. same. ojú ọ̀rẹ́ rorò. etí ilé ló wà. different. ọ̀rẹ́ mi sá sọ́jà. So ìwé mi tó mẹ́fà. same.